نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن شرور سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شرك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته إن ينايك أنا وانيوتا أنا بتربية الأولاد ويبوذي تلسو في دو الكتاب والسنة تلسو أذي كتاب والسنة أنا هنا أنا قدر ما أنا بفضل تربية البنات في الإسلام سو بني أنا إنك أذكي أذي أنينا الإسلام nabi number five oni ana na jino nabi number six al azanu fil uzni al mawlud ona bi oyi yeku tene uta ozi anaike ama eh, dɔk wa min sunani allati yambagi lil muslim oyin sunna anaike oworoyi okuomori ka okuomori enesere an yamala biha dɔbɔrɔ tɔrɔrɔ ka isunnanon oku omori ana mukoro rire doko nabi al adhan fi uzni al mawlud onabi oyihe ku sari onabi oyihe utunuto ozi anaike ama daike hadith anaike o sibaido an abi rafi adon wa adi rafi an abi hun wa adan kola o kake رأيت رسول رسول الله صلى الله عليه وسلم ميلون توموني أمور من وراء دار مهايا azana fi udni hasan ibn ali ko hiu yani tinuto e hasan na bozi ali hina waladatu fatima enu manaika onyan osima yani bi salat yani azanu bi salat u anaike ahe jaba ku sala hadisa nake rawahu abu daud abu daud ali hadisa ben yani dawla to he ini tirmidhi wa hamad في المسند أتي إمام محمد إن مسندا وإلى حديثي أو أيه كلوتا إمام نبي الألباني رحمه الله عليه أو لي كاكي أو جيتر بيكوز أبي رواية رواية قويتا أنا وإن لي أيه كلوتا أيه كلوتا أنا أبي رواية نايكا أو وينان لم يحل من الضعف أين نايكا أو تزهوني أو يقومي yani ini enaika ehini kina naika e, aldobe imam albani rahimahullah ale yani do akube be ono be ni do me ka ota sini hadisa naika o be na ni irwai qalilin amma summa yadhharu alayhi o le do bana hure to he yoka hadisa nan da nainan أهو لم يكن بعده بعده إلى بعد ipenyonyon sukatasa dome ka obe hasanul gairi hadisa na ka o zoda ya won amma ewon wata zoda dome ke muhammad nabi albani rahimahullah alai ini silsilatu eh, ahadisu da'ifa da tadifi hadisa na ke obe inlei oyiyo utino utozin قال النووي إمام النووي رحمه الله أمور ما قال جماعة من أصحابنا ani fayini jama ini arana ke eba sabiya yustahabu an yu'azzana fi uznihi al-yum fi uznihi al-yumna enne eishoka ahirute onutan eibore wa yuqimu fi uznihi yusra da mi koma tinutan eiwaha qala ibnu qayyim rahimahullah ibnu qayyim muri ma yamba wa sirru tazin wallahu alam yani ewere anaini oyiyo omuri onoyen أن يكون أول ما يقرأ سمع الإنسان كلماته متضمنة لكبرياء ربه وعظمته أوكي أن يكون أول أو بكاي إسفا فناي كاي ما يقرأ سمع الإنسان أو كانيو أو مو يعني أو آذا يعني إسفا فناي كو أو أو أمي كلماته أو نواتيلا ناي كاي متضمنة ويوتيلا يوم كاي أو كوغو لكبرياء ربه يعني أوي yani oyikyete yani ubanye omuri kango omuri kaye omuri ọrụ mesananin dak wa azamatihi ati ọrụ ngu omuri subhanahu wa ta'ala daike omeba nwehe ochire papa naika ọrụ wonon dak wa shahadati ati ivenu allati awwala anaikaye onorisi papan ma yadhulu biha fil islam anaiko onwe hililio yani on wehelele in islam yani do bo ti papa na ikaye on mebe he ono ana ikaye on islam lelen fakana zalika katalkin o ka bo ni asman kai katalkin o e kai da kai mani pronounce mani ya. ka ki la ilaha illallah o duwa ka do lo o ki lahu shi'aru islam o ko ni isamu o ni asiya islam inda duhulihi la dunya Enu mona ikaye o jon osibanguno ehonon kama yulakinu kalimatu tauhid asman kama weli kai e kai e kai ukunitu yani kalimatu tauhid ochile tauhid ana la ilaha illallah inda hurujihi minha enu mana kai a se tohone honon yani a se jete dok wa ghayru mustankir usul asaru tazin diye nya awele mono kai ye ko yiriki ohie teka yi anyi effect anyi isamu anyi apere anaika onye ila kolbihi inai oje anaika ahioyi wataasaruhu bihi danyi apere anaika yi oba meto ehun wa in lam yashur oda kare yarsana kai ye manire ye imame ye hurito hay ma ma fi zalika min fa'idati uhra aw ila manaika o inasan inni ay fanosa wa hiya hurub shaytan ona ka shaitan wewe min kalimatil adhan eje a ko tire o tire yi uwahe yani arhoyen anamani mi hay bezan e ka enlele ke hadithon on o sahih elen e man se onon jen ana lule ka imam nawawi o ki shioka ahiyo tunne utoi wale yani da mi matine waha amikalo ki hadithon ka o be enle onon now fihi da'af yani wa qad da'afahu ba'd al ulama wa tahsanahu ba'd al ulama ani paina ro ha anaika o ka ki hadisan on o ko me dani paina ro ha anaika idan ni hadisan on hadisu hasan awin anam dure ke ina kani ulama sunna ina kani arhu sunna ani tilaf ani yahi fi tazin fi fi wuzn al ini oyihu inu uzi ba'd al

leetị alite asịrị la amụ ịnwéébị ọ isi ire ya pétè. Kamaa. Kana hụ na Asma nke ọ ma egbe na enweele ire ya owu ehi e ni ire ya ịnri ya ịnri Hadiza na-ekpeghi saa bitatu ọ ma na ịnri pétè ịnri ọ ya pétè di ya akụkọ kata ya na bị dọ ya ịnri paa ọkụ na ebere ọnụ dị na ọhụrụ adịghị ka kem ya Hadiza na abawo dalika yustahabu ishoka orna ike ishoka ijazo mozi ohi tunutani iwore yani domi komo tunutani iwoha and there is say say because of ke were arhoye ni because ile non mana ehe non mana mana we ini ije se ọ bẹ hụnụ ma rụwa ya ni wee lima da asman kusaimi rahimahullah alai yani da ni ati badal ulama ene ga hadisa nan hadisa ga nai ka hasan awin anda ba ya ya ka muhammad nabi albani rahimahullah alai yani ni lai hadis even ma han en mote ni e yes kana jihadis do do do do problem yani be ya ka ka ana ndure ke afma ke muhammad hasan me ka ke eh, eh, nasruddin albani on usaimin ati bin baz en eh, ne arafa ije ya mera kare ije uzi question ana e kai o e, related to hadith or mustala hadith da albani rahimahullah alayhi do to yan ije uzi question ana e ka ile akida ben yani do bin baz do to yan ije uzi ana ko related to usul usaimin rahimahullah alayhi do to yan because of ka aya ke muhammad nasruddin albani rahimahullah alayhi eni fi di hadis ọ̀nà àjọwọ́ ẹ̀yọ́ ọ̀nà mẹ́jọ́rì sùkà kùsàlà lórí kí ẹ̀ àṣẹ náà ṣẹlẹ̀ min baz kalbani ọ̀ṣọ́dà kùsàlà albani kùsàlà mi ọ̀ṣọ́dà kùsàlà yẹn dẹ́wẹ̀rẹ́ mọ̀ rìzọ́ bá ní nǹka ààbẹ̀ni ẹ̀ kùrán náà ẹ̀ hàn kúlù na sàwá àbáyé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà àbáyé bẹ́ẹ̀ hafiz al-qur'an àmọ́ ìjẹ́ àbẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní qur'an deke da kare ka enere kuye hu ini sunna yani ayu ni sunna yani walbani rahimahullah ale ewe huna ini le sunna ako ijama na ka dal beno le wo hete because alu sunna ni de dora ure to hewa eh, ma an kata ana nja ba so sala no doka ma so ne ko de ma amma so ne ko to mori sallallahu alaihi wasallam me da ko deke allimna salatu rasulillahi sallallahu alaihi wasallam zoyi salon to mori sallallahu alaihi wasallam sababa tira so osanon ke en wata da ni eh, eh, uh, usul ya no ni kawaide ahlul hadith wa ahlul usul yani ke ana ke ozo direbe dojo onye na ona ikaye onne atrust onanye yani sana ano dule ka yake hadithu bi shaz hadith ana ka muhalifa man minhu muhalifa thiqat yani ana sana ka e le na ka anyo ah, sha tura o do be dojo onye ka e ona anyo sha tura anu hunan ile no ojo na ka ile son na gwanaruru anu no no ojo ana dule ke e ani bi nasruddin albani rahimahullah alayhi ono ka because o bi dira o wale bom mu ko ron do wale ma tunyu ko ron men ama me ko sara category dan ka hadisan hadithu da'if o ben hadisan ka o ben re azan dok wa min sunnati ore in sun wa min sunani allati yanbaghi lil muslim amila biha ore in sunna ana ka o wore ko mo ni amila biha kan ne mu ko ron re ono bi sunnatu tahnik sunni oiti dewina da to to zilen dak wa tahnik aki tahnik huwa an tamdaga tamara ono bi kai ozoton dewina summa tadlukuhu bi hanki sabi awre monno da man da tisi o ebebe ilenu ozi yani akabe bana wa hipalit fi dahili famihi ebebe inna ilman no mani so do da tisi o akiyaru abu musa al-ashari adon abu musa anabani ashari radiyallahu anhu ngomulu hina ile fa yaqul amagaka wulida li gulamun ama mi ozi fa taitu bihi nabi sallallahu alaihi wasallam dimishoni twa nabi numule mwa dale mo haya fa samahu ibrahim doyo jano ka elehan onori ibrahim fa hannakahu bi tamratin ya ndoti devina wadaa lahu bil awole mo non to mori sallallahu alaihi wasallam ono mara ti dewi na toilen dawa le ma badua yoka omuli na wa do me ila swaiza ini ile ujan wa taru dala do in hasana haditha buhari ati muslim ma to hen dawa le mara do hono we asma bint abubakar radiyallahu anha a do hono we asma na we abubakar omuli na ile in jamma waladat abdullah ibn zubair eno mana ka o simi abdullah ibn zubair تقول داغاك آتيت به رسول الله صلى الله عليه وسلم ما شئنت أنت مولي صلى الله عليه وسلم فوضعته في هجره دون شاياته إني أهونت مولي صلى الله عليه وسلم ثم دعا بثمرة أو لما ندنت مولي صلى الله عليه وسلم دوكا كاسي دينا بين فما دوكها دينا نندوتون ثم تفعل في فيه أو لما نمان سيلينو دا دوكا وسيلينو داتنا أتا نو أن لدينا دوكا تو إلينو فكان أول شيء دا يكون إسفافا دخل جوفيه إسفافا نايكا أوكي دونا بكا إسفافا نايكا دخل جوفيه أو وننان ريكو رسول الله صلى الله عليه وسلم أو نبي أتي أنتو مولي صلى الله عليه وسلم ثم هنكه بالتمر أو لمنه dosi de yina dosi sholin summa da alahu awele mono do badua yon wa barraka alayhi do pe e so izayi ojanen hadisanan ara ni buhari ati muslim dak wa tahnik isana hi tahnik yakunu akbul wilada o kabana an tahnik bana ave ave amani muzikene dak wa yuradu bihi an yatamarrana al mawlud ala al akil dak isenes ka sema we kaye an yatamarrana al mawlud ala al akil yani asimme continuation onyi oyi kose yani amemere sa don me don me kan kai yani because ojuan ọmọbìnrin ẹni náà ọ̀nyàn ọ̀sán náà rẹ ẹni wọ́nyàn òdìní nọ́nyàn náà yà á rẹ ọ̀n and ọmọbìnrin àwọn ẹ̀hẹ́ dúró ke ẹ̀sán náà rí dà pass through ẹni wọn náà wọn ni náà wọn ni náà wọ́nyàn náà wọn ni wọn ke wọn ẹni dárò wọn ẹni kẹ́ ẹni benefit ẹni àìfànà náà ẹ̀ka ọ̀hún ẹni ká àti dẹ́rì náà tó tó rí ni yani ọ̀nífàfà náà ẹ̀kọ́ ọ̀hún ọ̀rọ̀ ka e. o iti de hina to ilen yani min ihya sunnati rasulillahi sallallahu alaihi wasallam o hini o ha ko ete sunnun to mori sallallahu alaihi wasallam anan to mori sallallahu alaihi wasallam ana ga ke man sanna fil islam sunnatun hasana ona ana bi ko che ta islam sunna na ka sunna izawin falahu ajruha adanna aba nyutoshan wa ajru man amila bihi ba'dahu do atutosi ɛrɔna yi ka yi ɛɛ wana mu kɔrɔ le lɛ ɔba bi lɛ mi an lɛyɛn zaali ka min ojo le im seyan anɔ yi maa ni mɛ ɛlɛ maa ni mɛ ɔba je hɛ ntusi yi ka yi ɛɛ fɛn mu kɔrɔ de arɔhɔ yɛ ni ke abɔsɔn kɛnɛ ɔyɛ kobi nan ka yi waa ha sɔlɔ lɔ wale naas la na wɔ aka laqad kana lakum fi rasulillahi uswatun hasana ara ni apeji we oni ine won to mori sallallahu alaihi wasallam apeji wa liman kana yarju allaha wal yawmil akhir ona ika a ture oyina gero mori no ida ati eko yo direma daru ni ke awa wele mono wele ozi oro oro azu semani ma o bika ojono anareja because o ja arisa ene no nya ndoba jine to hebe ejo aba nwehe mmụọ nrọ ọrụ dị lọ ka eleve ọnyan ọ ọrụ onye nyi ọnụ ọta na ọyọwa onye m siri enu ziri ebe ọyọwa ọsọ anasị dị na ọ e, nwe ha abụọ abe sistem dị enyi ma dị ya amụkọrọ e ma amụkọrọ abụọ the level the sugar level ebe ọha ya bụ ụlọ ndị ure ka enwejela ure ka ahụ semanụ ma aka na because of the sugar level is low do mada anyị deficiency so amanti na were the amount of sugar anaghị e ka ọ ni devina level anọ ha ki so wa bụ ọtọ dusi tozile nu do meka ọ stabilize sugar level anọ na do meka e, ojo no asanye enkata na ika e otu na hɔn ka ɔsɔn nana lɛ ni wisdom ɔna ka ɔmɔna bi ka ɛvɛ mani lɛ ama the science are discovering it ka yɛ ɛɛ mori jɛnyi dojo n'o nyɔngu lɛ ba lɛtɔ ɔyi ma lɛtɔ dasi tozi lɛ nu ɔnu mati lebi na tozi lɛ nu dule kojú ɔfɛ mani mi lɛ nu kɔnɔ ɔnɔ tɔmɔ wala lɛ ìjɔnɔ why not pay the job ɛɛ ɛɛ aturan ana ka ɔre ti nyɔ tɛtɛ ka ìjɔ òkú lɛ ba dɔw nyɔngu ka ojú ɛnyɛ lɛ mani waki sile ba to nda ka o be ile ama anyi zena mo ile ana ko nyemba o be hine o mama ra o le he nyile do ku me ka news to ka e jo le ka anyi sara lo ka e ba bo ni jo ra re jo no hale ni na ha le na ha ni ka o le ina ka we o di se o e ti de na da to o ko ko le o lo ni Eh, pollination mẹ́ẹ̀mẹ́ ama wọ́n yan wọ́n ìrírí ní àwọ̀ oye ko then inoculation vaccination sorry because all these are only are done electoral you call they are only doing one work ọrịa na tinubu it's a microorganism and other that answer the attenuation so that organism or bacteria or no eh, de reduce power na naika ye onya nkwen kada kyola eji abo reduce power do meka eji body no leke ani foreign body anaika o enter in an o enter the system do leke o immunity against that organism so that eji immunity eji organism ne horo o kò ní body build immunity ti tẹ́ aná ìka fight and immediately because àwọn system ọ̀dà mẹ́rin ọ̀nà ìdúró ìka yẹ particular about àwọn ọ̀nà ẹlẹ́fọ́ ọmọ ọ̀rọ̀ da ìkọ́ ní ọmọnẹ ẹlẹ́fọ́ ọ̀rọ̀ àrọ̀ da ìkọ́ ní ọmọnẹ ìjẹ́ ọ̀dà mẹ́ wà á kọ́ because of body build immunity against action ni aná ìkẹ́ àwọn ehi ọbẹ ehi efo ayọ fẹlẹ kìdọ mu náà ọ̀nà ẹ̀kọ́ náà ọ̀sẹ̀ ẹ̀bọ quench sẹ́yìn because the body has not used to that eh, ọ̀nà. sani sẹ́nu kọ́ra náà yà máa nù ọ̀ní ọ̀yẹ́ ti débi nà tó zi rè nù ọ̀nà àmẹ́nu because wàá wéèrè atẹ ọ̀dà wàá mọ̀ ní sọ ti ní microscope wéèrè nù and some microorganisms and some germs and like they are not harmful to the body they are inside it. èjì wàá mọ̀ ní tọ́ dúdú tó zi rè nù they are foreign body and like. ọ̀hún system na and then make system ọ̀nà build immunity or it's a fight back so that ẹ̀wọ̀n organism ọ̀nà ọkụ na ahụrụ ohun ẹ̀wọ̀n dóore túkà body ọ̀nà lè build immunity already ìjọ and eh, ẹ̀wọ̀n ara sọ̀nà dóore ní ìdó wàhálà ndóore ní side effect ọ̀nà tó mọ̀rí sọ̀rọ̀ ọ̀là sálàm sálàm because ọ̀nà wò sábìl bàṣàríyàn ọ̀nà bí dɔbi seyid woni do adam wala fahar dɔw dɔbi jojo ni bi adam ni ebo yo ɔnɔ oh, ye uke kele esana yi ka ye a ah, wɔrɔ ke amekɔna nan ɔna nuri ke ɛɛ eh, muawiya a ah, ni mɔnɔ si ba ŋunu ma lɛsi yanni ɔnuma nara ni albadiya ɔmɛ oh, ba ŋunu ma lɛsi a ah, kusala dɔ la metiyon dɔ ke yarahamu kalɔ ɔkida bɔ la kanisɔn don ne de ka sɛbɛn duma ni rim ne ne yanni dɛ kɔn wɔyɔn kɔnɔ kokurin. dɔnni mi kɔnɔ kalẹ náà ka dɔnni mi lɛ disa yi ka ɔnà kɔkure nu ok ìjọ́ntu mori sọ̀rọ̀ alẹ́ sálà mìíràn mẹ́ta ọkọ náà yìí that is ọnụ oriri ọrụ náà rọ̀ sísá ọrụ yìí ọrụ lẹ́ wọn ala ɔnà lè wẹ̀ nílẹ̀ ɔwà wẹ̀ lẹ́ man ọrụ mọ̀ náà yìí ka yẹ àfi nàlẹ́ ti hadith náà ok ɔmɛ bɛ ɔntu mori yɛ na emetinyo kalamu nas ila ikala innama zikru wa tasbih wal qira'a yani sala so ke no ikaye ozo mi zikiri ozo mi subhanallah ozo kiu yani ananye ni sala don to mori sallallahu alaihi wasallam don mo ni kayon o oh kali yon on to mori ono sallallahu alaihi wasallam ono so ndure kaye ono to mori se ni kamanti de na to zirin wera rawaro ala nyimene suwa ko wale ala nyimene suwa den dori yonon dasa wa turan wele ake kick polio was uh, uh, uh, ake kick polio wen polio da ka waito polio non danyi sara le mata turan e jenyi dai ka e especially to the muslims because era ma basu wol jezili ni ka in reduce the population of the muslim the muslim are not ready to reduce ọ̀nà ìjẹ́ ń dúró ká a sún kẹ̀kẹ́ ọ̀rọ̀ oh, bíbí danyi adozi do ko e ba to na ina kana onya ndo nyi bobo da ka family planning oye ko da man bo do na ga anwa ko e pere ko na de ana so oyi otu e ya man so de luka the only way ananya mu mo e kai je ba anyo ni ana e kai e. atu ana ko wa ka e. so no do kai journalists can enforce and by all means that's how where the where the vaccine on ah then 120 na just say that some i go can to gen injection agwo ko ra me men ma ka me dog wa do na me nyi ni su ne awa ma ay ko dem na ay go yawan ele ma sara su go yawo daka america ma ko rice america ma ku sugar america ma ku milk be do ka ga ya so isa go yo ina leka america se 21 billion le saka to go 8 ene ni e dali na re inan oye go so ene daren they manufacture it in their lab they bring it back to us and never remember kaka iwena diere waka they are delivering us and they are doing nothing they are only causing us harm

So salvation is to reduce africa population because africa man no score na ho wahala and so isọri ọtito isọri ọtito wa mo yalẹ ẹdan especially okomori okomori ọna kayekaye látàtúlà ọ̀làdàkùn họ́ṣẹ̀tàn ẹ̀mlák náà nù nà rùzókòhùn wọ ìyáàkùn àsúwòye òní àgókáyẹ̀ wé ìhẹ́wòsíyẹ àgókò mọ́sùmọ́ náà wọ́n tààrà ọkẹ̀ yà àti sọ́ọ̀rẹ̀ ẹ̀hún wáàrin àti ẹ̀hún ni وما من دابة في الأرض إلا على الله رزقها أيوة نسبنا يكوا إلى تيسو أك ألي كان أكوا ميزان أو ينوبو مولى سبحانه وتعالى أنا نوريك ألا مسؤول إنيل ما بانواجين نوريك أبسنا تجتين أو how to reduce Africa population إجاني ده فهم من نصيص وابين هو أنا يكوا أني direction dị ya baa dị ya akwọ dị ya awenwu ya ịja nye dịka wee kwekwe mori ya ịja nye dịka da eke ịja ku politiks ọrịa da wo onye oyi ile nye da life are na day in day out so agọwọ ntọ mori sọrọ ọrịa salam agọwọ sọ na muhala ka wanyị vaccination na ọrịa shawa ahụ ọ inoculation or injection anaghị ka ọ bụ akọ ọsụ wahala ya oje because ịja na dọọ ẹnẹ ịwa wahala ana nuri kontu mori sallallahu alaihi wasallam o se yani isana ka oba be o isere ọkọ̀ ya kwe alẹ́yìn yani ọkẹ̀ ọba mi kú yọ́n an yẹ tamarron almọludu alalakil dọ́ọ̀mì ka ọjọ́n ọ̀yìn dawa ma ọkọ̀fẹ́ ini ọ̀yẹ̀rẹ̀ wọ̀ ya kwe alẹ́yìn dọ́ọ̀mì alẹ́ masu katayọ ini suga level ọ̀nà ya kaisan ọkà kọ́la ibnu hajar ibnu hajar rahimahullah alẹ́ ọkẹ̀ wa awwaluhu isana da sai mai e papa atamaru ona bijewina fa in lam yatayassara okay ana wiki ozoman le farrat bi sana ikaye ore sana ika aho to to na ore ndo inen wa ila yani ana ika wele ana farrat do se ana ika ere ra no dok wa ila ana ika wele ana wan ana ika ora sugale wala no hai do se ana bere wẹ́ẹ̀mánì lè wẹ̀yìlá fàṣẹ ìhónú dá ìkísá náà ìka ìhó hínè ọ̀nà sìmẹ̀ ndọ́kẹ̀ wàá sàlù náà awèrè ẹ̀hó yàní ẹ̀yìn ẹ̀hó awùlàmìgẹ̀rẹ́ ọ̀nà bọ̀rọ̀ turan húnni anábànà ìka ìhó yàní ọ̀bẹ̀rẹ̀ mi débi náà ẹ̀wọ̀ ẹ̀rẹ̀rẹ̀ anákọ̀bọ̀rọ̀ turan kọ̀rọ̀ sìmẹ̀ ọ̀nà bí ẹ̀hón yàní anábìkọ̀dọ̀ ọ̀dọ̀ ẹ̀yìn dẹ́ni sọ̀sọ̀ ke kẹ́ kàrẹ́ sọ̀sà dọ́kọ̀ min adìlẹ̀ ti màṣúrò ìyàtì tàhánib ore ihe hujja anaika o sho hebete o imitani kindal wilada inu manaika ozo simodi wa istibabi fele ati o isho ini sho korome lil maulud yujana ka asasama anas ibn malik ana anas ibn malik o qala ke anas ibn malik qala ke kana ibnu li abi talha anyuzi ozi abu talha dɔtɔ hɛn fakubida sabi ojiran dɔra ahyɛde tɛn falamma rɔja abu talha abu talha wɔn mɛra abin ehi kɔɔla dɔke maa faala ibini oje miyɔ sɛmɛ kɔɔla tu musulaim e musulaim rɔja allahu ana dɔka huwa askana makana huwa askanu makana ore ehuni na ehuni wɔn mɛbi deya yaani ɔyɛ mɔni kaa ɔno mɔni kaa ye ɛɛ abu talha abu talha bɛ nero kaa. Eh, bokaka enwo janu to si ma da hin ini riwaya hada at bi nafsi ore ihule na so don sharu na da fakoro ba ilahi al asya ya ndosi isa ana ka asya fata asya abu tal hadoli soruba summa asaba minha aw danye ọ naghị n'aka ni ọrị ụmụ suleimin yani ụmụ suleimin sọnọ na ya dọwara ma menwọ na ọbịdọ ma ọbịdọ dọna site pọl falamma farago ọ mere amịta kọla dọka ọka wari sọbiya yani ojo na falamma asbaha abutalha abutalha ọ mere ahara ata rasulullah sallallahu alaihi wasallam fa mori sallallahu alaihi wasallam ni ne wan fa qal mori ki an sana ka uneba hura wana na kana unela wajen qala na'am daka eh qala don to ka ke allah barik lahumma fi laylatihima o moli mile soyi da wa enira ho enaiba eh, fa waladat gulaman yani eh, ummu sulaim dum muzi onaron fa atat nabi sallallahu alaihi wasallam do shoronai neku anibin wa arsalat ma'ahu bi tamarat dafisa sa yani dewinan فأخذه النبي صلى الله عليه وسلم ده النبي دودو جبيننا فقال لك أنا ملا فأخذه النبي صلى الله عليه وسلم ده النبي دودو جنان فقال لك أما أهو شيء أن سنة كاسا سابه قالوا نعم دكا أن تمرات النبي جبيننا فأخذها النبي صلى الله عليه وسلم ده النبي دودو جبيننا فما دقها دوتون ثم أخذ من فيه أو لما دوسيه هون لنوانين فجعل في فيه صبي دوشيوتين لنو جنان وهنكه به dasi sisho ebebe ilinanin wasamahu abdullah dayo jonale hake ojonale abdullah akakola nawawi rahimahullah alai imamu nawawi akittafaqa alulama arwen ni etelem tebe ala istibabi tahnik eni oisho eni sho kaye ọ̀rọ̀ mi tahaniki yozi tahaniki maulun ọ̀rọ̀ ti dewi na oitozi ilenu inda wiladatihi inu mọ̀nà ike ọ̀rọ̀ fi mojana ilẹ̀rọ náà ìka ìṣẹ́ fọ́dàkì àndọ́ ìní ọ̀yẹ́bàrẹ́ mọ́rẹ́ ha arákọ̀ẹ́tẹ́ súnnù tó mórí sọlọ́lọ́hà alẹ́ wasalam ilẹ̀ ọ̀hún ìta náà ìkọ́ ọ̀sẹ̀bẹ̀ ìní ẹ̀sà ara ìkẹjọ́ rọ́ọ̀mẹ́ dọ́ọ̀mẹ́ka ozi ọ̀nùwà mà ọ̀bọ̀zi rẹ̀ sọ́ọ̀yìlà ọ̀kà tasmiyatul mawlun ọ̀nà ọ̀yẹ́sẹ̀rẹ̀ ha ozin walkinayatu tayyiba walkunniyatu tayyiba àti ọ̀yẹ́sẹ̀rẹ̀ ire hozo zaben aka ina min hukukil ibni ala abi o ini haki ozi anaika o tura da ne so wadana na ma an yusina ismuhu ona yukai ujo no ile han file hayo ile hono wa se yodo bi hozo za أكثر الحديث أو بين حديث عند أبي داود إنه حديث أبي داود إنكم تدعون يوم القيامة بأسمائكم ọkawahịụnị ekwughiomalkiyoma lelere ha ụnị wasmai abarikum asirehi adaụnịnị fa asinu asmaakum agọwọ mee kolulani ileha naika ụgbọalịnịnị sọgọ wàhálà sílẹ̀ ha e responsibility ilẹ̀ ẹlẹ́fọ́ rẹ̀ ayan. anabi oyo oisile hodibi yozi ikoro ka eku enwur anyere enya na ikaye ahire hono nda ika bra mede ni n'unyi babe enyi ya e, ọzọ kae ha sababa anyị ke ere ha ya zama daika ere hanu wasi yozi ere hukumu kumo wen ere hana da dako ana aisha anha ala aisha anna sallallahu alaihi wasallam nabi kana yugayiru isma alqabi anabi bara ile hana kai ile hodi yawen rawahu tirmidhi imamu tirmidhi odi hadithan al-ban ذاك فبدل اسم أبي بكر ابن عبد الكعبة أو ولا إله أبي بكر يعني أنا وزي عبد الكعبة وزي كعبة إلى عبد الله دبل يعني عبد الله يعني عبد الكعبة وجينا ما دبل إلى هندوكا أو عبد الله وكان اسمه عبد الرحمن بن عوف أكله عبد الرحمن أنا بودي عوف أنا عبد الكعبة عبد الكعبة مدلل فسماه عبد الرحمن النبي صلى الله عليه وسلم دوبا لاكا إلها نوكولي عبد الرحمن وبدل اسمه آسيا بن ثابت دوبا له آسيا أنا بودي ثابت أكي آسيا أو مني أو نايكا أو ني أو ني لفوكاتين أو نايكا أو ني disobedience. Then Nabi sallallahu alayhi wa dɔbara yalintina eni jamil anam nake wabadala ismu asiya bin sabit ibnu abi aklah anababi abi akla fasamaha dɔku yɔ ila kɔnɔli jamilatun yani ila kɔnɔli yɔ jamilatun yani aki jamila isana yi ka oolo la وقال عليه الصلاة والسلام أنتم مولى صلى الله عليه وسلم ذكر إن أحب أسمائكم إلى الله إلى هنائك onyoyi zahu inire haune ila allah ido mori onobe abdullah onobe abdullah wa abdurrahman ati abdurrahman ahrajahu muslim muslim mari hadith amen e chobala ikaye wasile hayuzi aika inire ho mori subhanahu wa ta'ala ina nona sinagoka walillahi alasmaul husna fad'u biha umma subhanahu wa ta'ala oko mori o ile hana ikaye they are beautiful name ile ho ho ho wa ho mori ile anene so ile hu mulya na ka ile hu lo lo ya nin da ka enwure hono wa si oje onu asala le mu do ka e onu esire ha na ka ro nya nwe anibi aba nibi na ka ewe enya nibi na re hono ro nya nwe anibi sallallahu alaihi wasallam abe he ne si oje ojan ile ho na ka ro anaya le ko rasul ha because ini le ari ni le ba náà kìtà ní orí tọ́ but anabi sallallahu alaihi wasallam ilé hijab nari abdullahi tahir qasim àti ibrahim dọ́ka mọ̀lì máa jẹun máa sọ̀rọ̀ hadama bá ní ọkọ̀ náà rí ibrahim yàrá dáìka ilé hana ìka ẹ̀rẹ̀ nǹkan timothy zahra zainab rukoya umul kuzum ilé hi ẹlẹ́n ẹnu hijab nari. asurde ŋo halaka alalibe manai ka ile hukumo kum yete ana ikonu mu na wa ta'ala sile na nule kai ala hukumo kum ana para wono wao wao wonu kunile ne si yene do ka wana o kaka imam malik abu abdullah imam onon imam muhammad abu abdullah da ben almost all abu abdullah or abu abdurrahman sky hadith e arna ke e hadith minutes hadith ana ba ma warka ya ya da kawai arho hadis ba warka ya hama wan tashabbahu fa in lam takun mithluhum wa hama oda kale ya kai kai wa ya man kame fa inna tashabbaha bil kiram kiram o hami e ke no ban no ban yan rebe yani ere ma kai ile hukumu kumunen ay kan ya fi je na kare ya mi abu abdullah wera abdullah ibn mas'ud eji ya ya ile ta tawi kuniyan abu abdurrahman nanu ndure kae ile hanan be oro oro re ni wana mani penguria abuwe oye mukora bi hadha al hadith saka asuli ni sile ile hen we mini nan ala ni ra sile ha ala da ifdo se we kae on kae se mini ni shamkao on na ki shamkao on <laughs> mini ora inda amili sile ha kana ko kome show ni te zora ta dokle le yanori jaluta ora we kae ora pa panali jaluta sebe bia na ka ome sababu ebe ila hame mefume de ngora ewa na sala ngona aljanna yani ukoro iganu me an ozi wa na me bila be ni le honore adman ki me ile to awede wa qadara ka ke tasammahu bi anbiya habu ala o أنبي عبد الله أنبي عبد الله وعبد الرحمن عبد أتي عبد الرحمن وأصداقها حارس وهمام ذكر هنا كأني ذهبون يعني أنبي حارس أتي همام وأقبلها يعني إلى هنا يكودي أنبي حرب ومرة يعني لغاك حرب أنبي إلى كون وإلى حارس ناو isawo yana ka ake harasa ya harisu yani sana ka ehuna ndo echira satunu bade ana loke wa akba ana di yulu ya doka duju wa beno ka wale harb e wale la kon ana ke me de e na e ka oro re ni ana wa le ngure ya tasu na ra na la ka ala aka la nyori trouble maker ila le trouble maker o ko lo le pa o nyana trouble maker do ka nyon ni do yo ka le wa do se do na ha hu ne dani ka jɛna mi trouble zɔn de le le ne ego ni trouble mi ka da ko le ɔnɔ so and then sɛman mɛ yɛlɛ ɔnɔ le because sɔɔle na mɛ yɛlɛ ɔnɔ mɔ n'a sɔrɔ yɛn wan dɔba la trouble mi kan ɔnɔ nu ɔn tó mɔri sɔɔle wale sɛlɛm do ye wuli ɔnɔ wɔ mɔrɔ tún àti dɔw dɔ k'a kɛ ɔnɔ le lɛ yin ɛn n'a kɔrɔ ɔlɛ hɔrɔn de ke lɛ so yɛn ŋun n'a kɔnɔ le lɛ yin kpɔwɛsi lɛ yin wɔle de kpɔrɔn dɔk wa ruya sayid ibn musayib a dɔ hono be sayid ana wazi musayib ana be hono madan ana nabiya sallallahu alaihi wasallam ki badakara nabi qala lahu oh, ka ka masmuka sabila hawo qala haznun dɔk ono wayo dun o ijango فقال النبي صلى الله عليه وسلم ده نبي لك بل أنت سهل يعني غير أوين فقال لك لا يغير اسما سماني أبي أنا ولا أنا كاي إلى هون أداني أصيانين ọnọdọ kọnọ wala kọla ibnu musayib ibnu musayib yani na roho de ngoyan ini tawi okay fama zallat fina alhazunatu ba'd okay adama banya o ma hole ka kono wala hana danseyon isana heudu o wana je ino ya pe ya wele mono yani family ana na wana we en la yo duwa ora iporun sebe be kọla okay ile ho dibi ana de nere ana kawara don to mo sallallahu alaihi wasallam kọrịọ ịrọ dọka eye ọnụ ọrịọ ịrọ ọnụ ọsịkọ nọbara anyị hana danse ọnụ ile ọnụ bụ na eselen kọla ibn batol ibn batol ọka fihi ọka nka yi e, annal amuru bitasin asma ọkị ile ana ikọ ọbẹ ẹni ka yi e, ọzọ mmeki ile ha ọzọ ile ana ika ile ololo abin wabitagir ismi ile asani minu ayikọrọbarire ha dunale ana ika yi e, zahuna nyọ ilahuna n'ụrịa leisa ala ojoo ewele ya na ka ile ile so ben bal istihbab zalik o kile no na mani sha ona me jure ke huzn o kan to mori sala ala sala kono kono wale la non to mori awona awan walau kana wajiban aw yal wajibi la amarahu rasulullah sallam an yughayyiruhu bil jidd on to mori sala ala sala o ya ni me wajibi o kai wajibi o la ka kawas ka wale hada sanu wajibi ni islam ko abeda wala dako kadhalika wamalawin alasmau allati fihi tazkiya ile hana ka ani oiga modaidan ana bi hurairata radiyallahu an adon bi abi hurairah wa muri inaira anna zainab kana ismuha barratun o kawli zainab ismuha ilahan onori barratun yani ibiraida akibakila tuzakki nasa nana nke wa gamen wao fasamaha rasulullah sallallahu alaihi wasallam antum sallallahu alaihi wasallam do ko ya ilaha kai onori zainabin ahrajahu buhari wa muslim hadisa imam buhari ati muslim ada ako kana juwairiya ako we kai juwairiya ismuha baratun ila anarali baratun fahawala rasulullah sallallahu alaihi wasallam ismuha ila juwaira don to mun sallallahu alaihi wasallam do bale la han namuni juwaira wa kana yakrahu do ka unu yo an yuqal qala ka ka horojo min indi baratun yani o jina hu da mi biraida ya nuno yo kaka ena jina ho dawdo kebiro ezo jina ho daw on to moni sallallahu alaihi wasallam o kono man yo ka e ajuwe ija aka da kebiro ezo jina ho dan o ibiro ezo no jina ho dara sako zakara ibn qayyim ibn qayyim al-jawzi rahimahullah alaihi o ka anna lil asma'i ta'siran fil musamiyat okay awere isana heha onyi ezama yani onyi fact ina naika ka a ire hono وللمساميات تأثيرا على أسمائها في الحسن والقبح أكوير نايك أولها إلى هنور أبو أني يعني أني أسيسامو أني أبلي أنايك أبا أني إنوان إني أيضايون أبينو ديبي دكا والحفة إنو إلى هنور أمي هلا والسكل أتي أمي ملاتا كما كيل أسمان كي أجا هنومك أكو وقلما أبصرته einaka zal lakob oke ozwa absorta einaka ke yau manire zal lakob ona ikaye anyere hete anaiko ore illa wa ma'anahu aka itumire honore awo in fakarta fi lakobe iji weelo leso dune dukaye enye ila hete nore yani o serio njuwa kan ame ile honore ndule ile honon ọ̀nyí ẹ̀zàmà ọ̀nà tó ṣe ẹ̀ wẹ́ẹ́ yìí dìbò náà ẹ̀hún náà ọ̀dọ́ yà dẹ̀ ìdán ọ̀dọ́ yà ọ̀nìdẹ̀ ìdán ọ̀dọ́ yà ọ̀mẹ̀ ìdán dúró ká ẹ̀ ààrẹ ńwúrẹ́ hàn náà ọ̀rìn dúró ké ọ̀nyí ẹ̀zàmà ọ̀rọ̀ àmì ká ẹ̀ ojú ọ̀nà bọ̀ ọmọ ìdá ojú ọ̀nà ọ̀nà

umar ana wali hotob ohe oho use rajulan oho jana ronya use an ismihi dak ile haure ko pakola dak jamratun ya no me use kile hanen ile haure doka emali akinan pakola <laughs> doka wasma bika ile hadawo ya kola shihab doka nole ile na mana azada daga igai yana ake shihab wana ndule ke uzomiana mani zawo zayo konori shihabin on makena da da no mi ran hadan qala mimman noka yani ilo rawe yani hubo mi rawe qala min al huraqatun noka en ahanaika arira qala <laughs> loke famanziluka ile yao ya ilaya qala loke بحارة الناس إلي هم منيني أكوها إيرا قال fa فأين مسكنك yani إذا ورا kọ́ọ̀lá bí zati lazo, dọ́ka mara wali lazo ila náà kọ́ mana da gaigai dọ́ka mana la ina náà kai ayo kọ́nọ ọ̀nà ila náà gaigai kọ́ọ̀lá duma dọ́ka izha fakọ̀dé tọrọ ka masukanuka yani náà ka iri ya ọsirira fazahaba fawaja da amuru kazalik dọ́nà nínú duka iri ya ọrọ àríra ìdàdàn hadisa na ni ọ̀yin ni mwata ọ̀ni imam malik mẹ́ wàzàkàrọ̀ ibnu kọ́yim fi zadil mẹ́ad di ibnu kọ́yim داسل انا اني انا هيا زاد المعادن ذاك كما عبر النبي صلى الله عليه وسلم عن اسم سهيل الا سهوله امرهم يوم الهديبيه اسمع كان النبي صلى الله عليه وسلم ام من اهاهي يعني ام سليبة كا ان له ان اسم سهيل ان له سهيل الا سهوله امرهم كا اورا مكلين يوم الهديبيه اكو الهديبيه فكان الامر كذلك daika ile ono annabi sallallahu alaihi wasallam ame ka abo abo mere dake ile non o ka o fihi annahu lamma jaa suhail ibn amr yani ame metu annabi sallallahu alaihi wasallam suhail ibn amr فقال النبي صلى الله عليه وسلم ده النبي صلى الله عليه وسلم لك لقد سهلوا لكم من أمركم أرى روني أرى روني إن رياوني يعني سملا نبي من كا إجيني ترتو هدبيا أو نايك مشركين ناتوه دايك إلها نوري سهيلين ona nda nabi sallallahu alaihi wasallam dake ame na beka o hero ba an because aya se ba kino lewe ne era ba ba le no ne ran so da nabi sallallahu alaihi wasallam dake asa bin radiyallahu anhum dake ora aro ile ya ono soro agosame because of ka ona na to wan onore anaron onore oiron yani nabi sallallahu alaihi wasallam amekan fal amru kadhalik daika fakana al amru kadhalik ile ono awo meiwa we nune tuka yani sulu hudaybia kpolo da meta do bela na kai oro badakin kaka alkunniya aki kunniya o mini ehete dako amma alkunniya awele hete fahiya in kana tayyibatun falaha atharu fi nas o kana ikile hete no rasiya ozi ile hete no rare ile hete kuma kuma oven ile hete lo oven onye ezama ini ai dako wa ikrami Eh, lilmakni ok dɔbe o banyɔ na ikaye a sere hɔnɔye ehuna ndi yɔrere haka ɔnɔ bi imam buholin ɔnɔ ile hɔnɔnin dure kaye ija are kwa hɛ eh, daanyu banyɔ na se yɛ o kaye ewa eh, kɔ imam buholin ewa kɔ balbarin ewa kɔ man bɔlɔnin kawla shair ok ɔjahonya ok akunihi hina unadihi li akrimahu ɔka maa yɔ ile hɛ sɛ inu ma maa se yɔ agobe manya masasubanyi yɔ daka wala ulakibuhu wasau'ati lafam mẹ́mà yọ ilẹ̀ ha yàni mẹ́mà sílẹ̀ ihò dìbí that is alcohol mẹ́mà mọ́rọ̀ alcohol bí ilẹ̀ ihò dìbí ọkì dá ìka yẹ wala ulakibahu ọ̀dọ́mà ihò ilẹ̀ ihò dìbí láì kílẹ̀ ẹ̀rẹ̀ hàn lọ́sẹ̀ yọ̀dà ẹ̀rẹ̀ ọkà tẹ́ wọn mìíràn ákẹ́ ozi mi bìlà bí ilẹ̀ ihò dìbí ọ̀nà lọ́kẹ́ wala ulakibuhu ọkì mẹ́sìlẹ̀ hẹ́ aka yẹ ilẹ̀ hàn náà ìka á sí jìwẹ́lá àgókè wasau'ati dɔw b'a mɛ ka ye ele hɔnɔ dɔw za ye pa eni o dibi ɔnam dɔnni yɔ ko n'i ya ele la ala ko ɔnɔri abdulrahman abu abdulrahman ɔnɔri abu abdullahi ɔnɔri abu kaza wa kaza ɔnɔ lɔkɔ wali ko n'i ya ɔfɛnɛ ma sɔjɔrɔ bi abi fulan ɔnɔ fɛnɛ ye ka e, o ɲimalele a an aw umu fulan aw konyolan yani kawa yoje konori umu aw wala manora ale hanu boro onori umu salaman onori anan onori abubakarin doka wallakab awali lakom yani eleha oy elehi ko ihara ma yafamu minhu wasfu muayyin anaika isini yala ina nobi oy fi juwala orona ikaye o manuhure to he wal aktharu annahu lizam o kumo isa hura gawe kaye bọ́ ilé hàn náà rọ̀ sẹ́yọ́ dà bá a fẹ́ bọ̀ dáná dẹ́ yàní ti sọ́ọ́ làlùjẹ́ tẹ́l ọ̀nà lórí ẹ̀dá kan wẹ́ẹ́ ìsọ̀nù kẹ̀kẹ́ wẹ́ẹ́ àmọ́dọ̀ náà tẹ̀wé wa wẹ́ẹ́ mọ́mọ́dọ̀ sìgá alẹ́ jìrìgá rọ̀ yàní bọ́ sìgá náà wọ́n fẹ́ jìrìgá ni ọkùn mọ́ ń rọ ọrùn ọ̀yí mọ́nisílẹ̀ ha jù ẹ́ la bọ́ ọ̀rọ̀ àti bá a ti kọ̀ dáṣí. ọ̀dọ̀ kan mọ́mọ́dọ̀ náà tó pa mọ́mọ́dọ̀ wẹ́yìn dáhùn àbẹ́sẹ̀ náà bahura si oebano na nyata oka waliza oka goro falkunniyatu karama oki dayo vileha ilehete ubanyobin hatta lisogir nitudigayi olekai ka uzu yoro nobin wakad kanna nabi sallallahu alaihi wasallam aba umair anabi sallallahu alaihi wasallam o si kunniya yi aba umair ya ndoko nokononi aba umair wahuwa sogir dayi kuzu yobin fakana yudaibuhu anabi sallallahu alaihi wasallam o biliyo mahe fayakula ya aba umair mahe wa bi umair ma fala nugair سامي سنة سمت ونجير أكو وقال ابن عمر آه وقال عمر ابن خطاب عمر أنا وخطاب رضي الله عنه أمولي نايلا أك أجلوا بكنية أولادكم هيني نعيس لها تيجيوني يا كنالي إمام الترمذي يا كنالي أبو عبد الله يا كنالي أم سلامة hatta la tasra ilayhim alqabisu holo la sona e de to yani o yo gire hodibi be ko mo roro oji oya don tuka anyere hono za ale o ile ma e o han don le ka ile hono le wi no na le sonya yan wan won won na mi hi do ka ono le ono kula da gulo nuhun o ono le ko da ti je ti na so na le da wa do di je o ya kono le onori abdullahi awre mo nodore abu abdurrahman awre mo wa ha imam buhari ka e won wa mi buhari ijo e da ka konori je je gurele doka en buhari so le hebe kuma kuma biye jin to si to ri he da na sile ha chiri wa wa ngune hi ila ona wa kwa ma so le ka do dune tuka duwa galu woje odune tuka ila iga ya no ule inuwe wele ya no boro because especially ẹnwọnú iná náà kébé ìwé náà kó àkóbọ́ọ̀lù ọmọ ẹ̀kọ́ bọ́ọ̀lù kẹ́ńdà kan náà ronaldinho ronaldinho sáàsá rẹ̀ ìjẹun ọ̀rẹ́ mi ní ìhìlẹ̀ aka ronaldinho rẹ̀. sọ̀rọ̀ bí ejò títí rẹ̀ ayọ̀ ya ejò o bèjì àti ẹ̀kọ́ yìí wọ́n wọ ohun ní bí àkó ibi dá àkó àrẹ̀ dá àkó sáàsá rẹ̀ àrẹ̀ dásùmọ̀ nǹkan bọ́ọ̀bù mẹkáníkì owó yìí ọmọ ẹ̀ṣá rẹ̀ mẹ́wọ́n náà elewe elema yo hon ya bake oichi ana ke ya kai na ji mudo se me baroka de no izana ina ndo muri o me ka banya se mukoro ana abo yinye na hono ma na ka ti shaitan ndo muri o nawo do mahi fadanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk